je mana idan kwai mai beta yarinya like this idan kwai finish you never you never sabi am for anything do carry am go meet am for father you go explain father wetin he dey do am fa like kuma beta style you never sabi am kai mu mana mu je kai oya oh, mu je mana yawa to bani we don see father mana father Yeah, sanu bless you yawa sanu so i dey come for i dey before una dey come this side no come okay. this side come this side first o nagi my body is stand in this place mana keyima Father, mm-hmm. wallahi me e no e no e dey happy kwasakwasan what is it yawwa wallahi wannan ma my mata ko i dan sabi am fa i sabi am my wife na gaskiya ni mana wallahi thing my wife i dey do am fa wallahi fada e never like am What thing e dey do you ask am for making fuck am for your mouth wetin you dey do am madam. father i don't understand this man won't kill me. he won't kill you this how man won't kill me. you no wan knife. no be knife father every time this man oh kí ló ṣẹlẹ̀ ó ti sue me, eh báyìí màmá ní kí n gbé ẹsẹ̀ sókè kí n háyè tẹ̀mí kí n ṣe sáyì ah, ah. kí n ṣe sáyì kí ló ṣẹlẹ̀ ó fẹ́ pa mí kí ló dé eh, eh. kí ó eh, eh. ah, tún máa ní kí n ṣe báyìí kí n gbé bá nínú òṣèlè ó ti sún mi ó ah, ah, ti sún mi o. na true in the talk so. fada me e never hear me e never understand am pa. me i be humble respectful man kana ji since wey e dey come for shop yes. whether e dey pray for church me e listen me i be christian muslim fa yawwa hagani he, me, since where he don't marry him for my wife, yes. me he never born up for picking. Yes. My my wife, you know they give him for me as I they like him for. How you want him? Kema, you know they give him, you they give him for. He, you no dey keep am for center you give am for one corner you dey give am for one corner you no dey give am fa. you no dey keep am for one center. allah fa allah walai. you no dey keep am like this. kei fada. i dey keep am. suremona ah. my wife you no dey like am for you give am for style you no dey give am for style you dey always dey keep am for center me you no dey like am for center fa. tell me say make i hang my leg for. yawwa ah, you go like you go dey kí á jẹ tẹ̀mí sórí fan kí ló ṣẹlẹ̀ o fẹ́ fàyàn ni. ní ìnáka chicken ní ìnáka chicken ma. Bàbá ní kí n ṣe báyìí, kí n ṣe mm, báyìí. Pé ṣé ìwọ ìwọ ẹ̀yìn gan ló dẹ̀ fún wọn tẹ́lẹ̀ ìwọ fún tẹ̀ mí iná ni láìka mọ̀ sí níta. Ọ̀nà àtọ̀lé ìgbò wọn. Well, they, me, I never understand that one. Right. My life, you know, they keep on percenter. Me, I they like them for one color, you go keep on for one color, you go keep on for center. Well, like Bible center, you know, they like them for. You go give them different, different style where they like them for. Okay. Madam. Naka. Madam. Father. Oga. Hey, Naji. I beg, make una small small. You, I dey drink am for Gbadangba. Wallahi, me no dey drink Magani fa. You no dey drink am for Magani. Wallahi, babu Magani alaji. Uh, sorry, Jare. fada wallahi babu magani kai me na ka ciki aya wait wait Me na da drink am fa me da liban for natural power wait Allah idan give am fa natural eh? power ni two hours me na ka me ina da keep am kasanta natural power two hours if you don't keep am for one kana me go come ah. quick What you ah. so me Can we make? Aya wait, it's okay, it's okay. You know they like am percentile. You They keep am percentile. You know they like am. It's okay. To Naji, madam, I beg, make you try, make you dey do am well. Eh? My friend, I beg. Make yourself calm down. Me, you don't calm down because me, if you Christian Muslim, now, but you don't calm down. You calm down. Yeah? Calm down. Madam, Okay, make you try the upgrade. Wow. You, you go try the calm down. Naji, yeah? the condom, for the yeah. condom. Okay. My friend. So, Naji, you saloon the zua. So, Mujamana, you go give them better, better some You go give, you go give. Wow. Mujamana, better, better one, if I, eh, they, they, they put stupid, they put them for center, they put them for center. Well, me they like them for center. Put them for one corner. You go enter well, well. Ujabana. Family. Man complain, say woman give him. Woman complain, say man give him. See this one, Hausa man. Eh? I beg, make we they take him easy. Eh? Make we they take him easy. Make we no okay one another. I beg. God, I beg, oh.